mùsùlùmí ló lè jẹ́ pé tí nǹkan bá ṣe ti bá lóògùn ohun gbogbo tí ó lọ wọ́n fi ṣe sábàbí ni sábàbí náà sì sá kẹkẹ ìgbà tí ó lọ náà lọ́wọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n lè tábù wàhálà wá dé ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́rọ̀ wọn dìnà léde fáwọn wọn ò dá wa báwọn wọ́n dá wọn fún wa ká lè máa fi wọ́n kẹ́kọ̀ọ́ ni ká máa lè ọlọ́jà ìgbọ́n ọlọ́jà ìgbọ́n ọlọ́dẹ àdìgbà wọn kan bẹnu táàrí ìlà ṣùgbọ́n táàbà ti ẹ̀mí táàbà ní bá wọn láti ẹ̀sìn ní ìmọ̀ ìbẹ̀rù wọn ti kó wà sí àtúnṣe rẹ̀ ní o ṣùgbọ́n sábì ọkàn wọn ọ̀dà kò èso kẹrọ wọn mà bà ọkàn ló ti pa mí alábàárà tó fi ń lòdì ọmọ àlọ ìgbà náà máa dá sí mi wọn bá sì kọ̀ọ̀kan yóò tó kó ìwọ́n àwọn tí ó sọ ó ní kí wọ́n sọ́kẹ́ débi wọn ní kí wọ́n sọ́kẹ́. bí sí náà kan gbà wípé àwọn kan tó gbọ́dọ̀ ń darí ayé àwọn èèyàn mẹ́nu ọ̀rẹ́ ìjọba ṣùgbọ́n tí wọ́n bá pè ní àṣọwọ̀n ìjọba ní ìwọ̀n sí mọ́ ní abadan nítorí pé tí ó dèmó fìlì fọ́ọ̀mù fún gan tí wọ́n bá ti wà wọ́n fìlì fọ́ọ̀mù fún yẹn níbi kálọ̀rì ìmọ̀ ẹ̀rù ìtòmí tọ́tọ̀ sí àwọn sọ̀kánà wọ́n tààlà tó wọ́n sì ṣe ní àpẹẹrẹ ní ẹ̀bí máa mẹ́rin èṣù ilẹ̀ màdá ìlú ṣèkán yíkọ̀ wíwọ̀ ya mo ti mọ́ láti ẹwẹ̀ sí ní ẹwọ́ tọ́kọ̀ mi mo fẹ́ lọ́gbẹ́ láàrin wò ọkọ̀ wà mo fẹ́ kọ́ ká máa fọ́ gbogbo gbà ká máa ṣe ìgbà tó sá sùn ẹ̀sìn ní ti kọ́ ẹ̀sìn ní ìmọ̀ tó tó fún ni àlàáfíà fún ni ìyẹn gbogbo ẹ̀ta bá fẹ́ kọ́ lọ́kọ́ ni àmọ́ sábà lọ́dún nìyẹn ọba àti ẹgbẹ̀rún ẹ̀rọ ẹ̀rọ kí o sábà ẹlẹ́ẹ̀kejì káwá mú ibi tó ọbẹ̀ tẹ́lẹ̀ àwọn ẹ̀kọ́ tó jẹ́ pé ọjọ́ àrẹ òjò àrẹ òjò bá sọ ẹ̀sìn wá ní ìrúta fẹ́ máa sọ ìpìlẹ̀ wọn bá sí ọ̀rọ̀ mẹ́ta láàrin ìlú torí pé tó bẹ́ẹ̀ mú ìsìláàmù ká bẹ̀rẹ̀ àwa ògùn kọ́dà kọ́ méjì pa àrẹ ìsìn wa ó sọ náà nígbà bí ọ̀rẹ́ rọ láàrin mímọ àbàdé ìsọ̀rọ̀ yìí ọ̀rẹ́ ló dìde lù mí wọ́n ń lọ lù mí láti lọ rìn kí ẹ̀rẹ̀ kan wọ́n fẹ́ lọ yáwó lọ́rẹ̀ wọ́n fẹ́ lọ yáwó wọ́n jọ pa bísẹ̀sì kan wọ́n pa bísẹ̀sì kan wọ́n fẹ́ lọ lónìí lónìí tó ti àwọn ah, ìyá ẹgbẹ́ sì fún olóògbé lẹ́lẹ́fíà rẹ̀ kan ọ̀rọ̀ ti ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ fún wa ìjáwọ́ ló pé mo fẹ́ lọ rí bẹ́ẹ̀ o kọ́ sí sí táwọn aláwọ̀ náà ló láàrin wọn wípé wọ́n táìtì àkóṣepọ̀ wọn sọ̀rọ̀ báyìí mẹ́ta ẹ̀kọ́ tí àwọn ọmọdé wọ́n ní ṣe ẹni pé ìgbẹ́ òkú ló jẹ́ àwọn ṣẹ́ẹ̀kọ́ tó wí wọ́n ní nínú àwọn ìlọ́sà àwọn obìnrin tí ò sáré sí sí ní ìdí sáwọ ó tún bèrè pé ilé tí a kìí wọ́n sọ̀rọ̀ tí ò sáwọ máa sọ̀rọ̀ tí bá àwọn àwọn àwọn ọwọ́ wa gbé ẹ̀ àti ti túbà yìí ṣùgbọ́n bá sì ti tú ìlú ọyẹ sọ̀rọ̀ kiri wọ́n sọ̀rọ̀ yẹn lọ́pọ̀ ábí àjẹ ìgbòhìnù àwọn wá gbé òsàn bí àjẹ ẹja ló sàrọ̀ ó náà sì ni àwọn tí ń pè ní ẹ ẹ ẹ ẹ oúnṣẹ́gun ìdí ọmọ ń dùn pẹ́ tọ́ba náà lè lórí kì í sára ló fa gbogbo àwọn oníṣègùn wọ́n wà lọ́dọ̀ iye owó ló káka yìí jọ wọ́n á dálẹ́ òwúlé wọ́n wà máa jó ń lọ lọ́wọ́ lórí wọ́n mọ̀ pé ọkọ̀ ìkáàmì tì àyẹ̀lẹ̀ kọ́ wọn àti ẹgbẹ́ yàgò wọn rẹ̀ ẹni ń gún ẹni lọ́dọ̀ àwọn àgbàlagbà lé ọmọ odó náà yàn yó ẹnì kan ní ah, wọ́n di ìwọ̀n wọ́n ti rẹ ọmọ olóyè ọmọ olóṣẹ́ tí ò tó yàn án para ìdìbò náà wọ́n bọ̀ wá pé ọkọ̀ àwọn ìbáyé tí ọyá ẹ̀rọ náà ti di èrò àwọn náà ìṣòro ẹni ìrẹ́ lórí ìdílógọ́ rẹ̀ kọ́ sí kankan jésù fi ń dàbí ẹni wípé àwọn ará wa bí ẹni ẹ̀yìn ara wa ní dákúrà lọ́wọ́ àwọn ọmọ nínú àlàáfíà àwọn wà àyẹ̀lú pọ̀jùbáàbà ìrìfúkí àyẹ̀lú pọ̀ àlùbáàbà ìrìfúkí ẹgbẹ́ lórí ìbẹ́yìn tó bá délé ọ̀rẹ́ ẹ̀rẹ́ ni mùsùlùmí pé ara ìwọ̀ ìyá àyìmọ́ kẹ́lẹ̀kùn nírú àwọn àtàwọn ìsinẹ́lẹ̀ nígbàtàrà ìyá jẹ́ ẹni tí pé alọ́bẹ̀wò náà tí ìsára rẹ̀ náà ọ̀pá kí ó sùn máa kẹlẹ̀ fún ilé ọmọ ìyá rẹ̀ kí kírísẹ́lẹ̀ wá máa sọ lẹ́yìn kẹgbà ẹ̀ẹ́dẹ̀lẹ́ ìlà àpapọ̀ nínú ẹgbẹ́ lọ́wọ́ wà lọ́wọ́ ẹ̀sìn kò sínú ẹ̀sìn tí a máa kún kí sí ìtura rẹ̀ máa fi ẹsẹ̀ gbá ilẹ̀ kù máa kó pàkúlẹ̀ kù máa kó àbàdàkùlẹ̀ kù máa fà kíkúlẹ̀ kù kò sí lọ́sí àmọ́ kẹlẹ̀ kọ́ ní kẹlẹ̀ kọ́ lọ́kọ́ à àbá lẹ́yìn kẹlẹ̀ kọ́ àdá tí wọ́n ti jí ní sí ohun ọ̀mọ̀ pé àwọn òṣèlú ti máa ń jí láti gbogbo ìfọ́ ta sí. lẹ́yìn kẹlẹ̀ kọ́ àdá lẹ́yìn kẹlẹ̀ kọ́ àdá ní àmà ah, ah, bí òṣèlú ṣe ti kété yọ̀mọ̀ yọ̀mọ̀ tó láti gbà àwọn àgbẹ̀ tẹ̀lẹ̀ kẹlẹ̀ kọ́ ní ẹ̀yà lẹ́yìn kẹlẹ̀ kọ́ lẹ́yìn kẹlẹ̀ kọ́ àdá ẹ̀ ẹ̀ أن يترك الباب بالكل الزائر المريض ẹ̀fẹ́ lọ́rọ̀ ibi aláàrin wò ara ẹ̀kọ́ kejì tẹ́sí ìpẹ́ ẹ̀mọ́ o ní aláàyúgbò hímà náà sàbọ̀ tí ó bá ní tààrí ọgbà ọ̀rẹ́ tí ó bí sẹ́rẹ̀ lójú ọdún wà aláàyúgbò náà sàbọ̀ ìdí ah, bá máa yàn mà kọsọ èmi àbúrò lẹ́yìnká àbúrò ní àlọ́ àpàrọ̀ lẹ́yìnká ẹ̀ka sí àpàrọ̀ lẹ́yìnká o yọ sọ̀rọ̀ báyìí à ah, ìmáàmù mọ́sáṣẹ́ eh, ọlọ́run nígbà olówá kí o ọ̀pọ̀ sí ọ̀pọ̀ ọ̀gá lọ́wọ́ àìmọ́ sọ pé èmi ni eléyìí tẹ́lẹ̀ náà bá àlọ́ kí aláàrẹ̀ ọ̀tà kò ìṣiṣẹ́ àgbẹ̀bí sọ̀tọ̀sọ̀dà kí wọ́n kéèyàn wá ìyànà ọ̀tà kí ọ̀rọ̀ ẹ̀mí ọ̀nà kọ́ máa pé èmi ni adíta níbẹ̀rẹ̀ ọ̀nà wọ́n lẹ́bi ẹni tí ní èmi ní pọ̀ gẹ́gẹ́ bí wọn sọ́nà láàrin ìlú rẹ̀ tẹ̀lé fún àwọn sọ̀rọ̀ lọ́dún yà ọgbọ́n dára àdàbọ̀ Allah yóò yìí lọ sá ṣé ẹ wá mọ̀ pé báà ilẹ̀ tí ẹ̀ ṣe bẹ́ẹ̀ fúra wa gẹ́ ń pẹ́ ń dá lọ kí ṣe ìṣẹ́bà rẹ̀ sálà rẹ̀ láti wọ́n máa ọyọ ti gẹ́ ọjọ́ òkè ọ̀rẹ́ èmi sáàbìsá nípa ọkùnrin ní orí fọ́n ní ìdíbẹ̀ fún ọ̀rẹ́ mi ló kì í ṣe ní báyìí sáàbì ní kàkàrà wa ó ti méjì ní àwọn ìdíbẹ̀ adábọ̀ àmà nìta náà nílẹ̀ àdájọ́ àmà ẹlẹ́ẹ̀kẹta wà á yà gbọ́ kàsọ̀rọ̀ ẹ fẹ́ lọ ìkí aláàrẹ ọgbọ̀dọ̀ máa rin orílẹ̀ ìrẹ́gúnlẹ̀ àgbọ́bẹ̀ wà áìlà àyùkọ́ bílẹ̀ nìbáábà ní ìdàlísì ìdáni ilé ìgbà mẹ́ta láàrẹ̀ gẹ̀ẹ́ gbogbo ẹ̀yà bá wà lọ́lé àìmọ́ dúró níbi tẹ́pẹ́tẹ́ bá sílẹ̀ kò wáyé òfin kí ẹnu ọ̀nà ìní ó gbé yàn kẹ́yìn òwúrò jẹ́ ọ̀nà gẹ́gẹ́ gẹ́gẹ́ kọ́lá àwọn ọ̀sẹ̀ kọ́lá àwọn ẹgbẹ́ jẹ́ nìkan lọ́dún tó bá mi gbé lọ́sẹ̀ wá sílẹ̀ kọ̀ tó yẹ pé inú ilé máa wò ó àmọ́ dúró lẹ́gbẹ̀ẹ́ ẹnu ọ̀nà tẹ́yìn ó ti fi ògiri díẹ̀ bu ara rẹ̀ tẹ́gbẹ́ tó bá ti rẹ̀ sílẹ̀kùn tí a wọlé o tí wọ́n ní ẹ wọlé o èyí ó ṣẹ̀ṣẹ̀ máa bọ̀ báyìí wọlé ìkẹsí pé yóò fèsì ọ̀nà ẹ̀kọ́ ìgbà fún gbogbo ẹni abáfẹ́lú ìbẹ̀wò kìí ṣe aláàárẹ̀ lè jẹ ṣùgbọ́n kìí ṣe ara pọ̀ tó bá tún jẹ́ aláàárẹ̀ ó ní sí pé ọrùn ó ní bó ṣe wà kí ọ̀rọ̀ ẹgbẹ́ mẹ́rin èyí ò ní nǹkan tí ẹ̀mí ẹni ẹni pọ̀ kí wá lọ́fàá tí wọ́n fi lé kárẹ̀ gúnlẹ̀ ààrẹ náà òun lè má dàrẹ̀ ojú kejì ààrẹ ìgbà míì ó lè má jẹ́ kéèyàn kàwé kan kan sí ọkùnrin náà náà wà lọ́wọ́ wa ní ìtàrẹ̀ tí wá sílẹ̀ ẹ̀mí ẹ̀mí lọ́wọ́ àìgbọ́nà náà ń ṣe sí àbúdẹ́bí sọ́kọ̀ọ́ náà wà lọ́sọ́ńdà òun náà ní ayé ó ká lóko òbí síwájú o ó ń ṣe ọlọ́run gbà mọ́lẹ̀ ní fúláyì àmàlẹ́kàdà àtẹ̀lẹ̀ fákìdà àwọ̀ ìtàn ọkùnrin ọ̀gbọ́n àbúlẹ̀ nílá ìlà wa ihò ní àtẹ́lẹ̀ ìlọ́dẹ̀ fà á táwọn afá àtàlẹ̀ gé pẹ̀lú àwọn àdìsù tí wọ́n kọjá lọ́wọ́ sàṣà pé tí a bá bẹ́ẹ̀ fi kí wọ́n ní owó ọkùnrin láti orúkọ yìí ọkùnrin òdúgbọ̀dọ̀ ọgbọ̀ fún ọmọ ẹgbẹ́ rẹ̀ ọba sọ fún pé ọkọ àwọn tó fọ́ mi ọ ọkùnrin ọ̀gbọ̀dọ̀ wọ́n bo ibi ọkùnrin ẹgbẹ́ rẹ̀ jẹ̀mọ́ra gbogbo àwọn ìsìláàmù òpè bọ́ọ̀lù ìgbà òpè ní àárọ̀ òní ìbílẹ̀ eré ìdárayá ní ṣùgbọ́n sí òkú ìsọ̀ nǹkan mi bí irú kí ni níbo ni ṣòkòtò tí máa wà níbi àwọn bábọ̀ ọ̀gá kó ká gbogbo ọ̀sọ̀ gbóyè nǹkan lọ́jọ́ mẹ́ta náà bàbá wọn tó ní kíta wà fún oṣù yìí. njẹ́ àwọn ìdá àgbàdo ọ̀sán tó bọ́ọ̀lù bá lára fún mi nígbà tó ìkàtẹ́ bẹ́ẹ̀ ẹ fẹ́ kí orí ó lè ẹ sì fi afẹ́fẹ́ sínú àwọn ní gẹ́gẹ́gẹ́ lọ́lọ́pọ̀ ìyàwó ilé ìjọba ibi tó fi lè yòó kẹfà tó kà sọ̀rọ̀ la. kúlù màá yìí àwọn àjẹbí ọwọ́ àwọn wàkúndú máa yóò yí àkùbá àbí bọ́wọ́ mẹ́kẹ́lá ọ̀rẹ́dà mẹ́kọ̀lú wa gbogbo tí ó bá tún ti má lè jẹ́ arójú tọ́lọ̀ torí ẹ̀dá wa tó pẹ̀lú ọ̀yàn wa ẹ̀pẹ̀ ìpè lára àmù ṣé ẹ̀rọ pẹ̀ sí òpè lára àmù àgbàtọ̀ tó lọ rẹ̀ forí sọ ìtọ́jẹ́ ìkẹtọ́ bí dẹdẹ wàkúndú máa yóò yí àkùbá àbí màá yóò gbogbo tọ́lọ̀ sí lẹ́tọ̀ọ́ fún wa èyí tó bá ti ń gbá wa kó di rẹ̀ ara kò kẹ́ yìí nígbà tí mo kí n kẹ́ yóò àgẹ́tì náà. Iyo òkú ní ta jọmọ́ra wọ́n jẹ́ mẹ́tò sọ̀rọ̀ mo sì lọ́sùn àwọn ọ̀rọ̀ kan bẹ tó gbọ́dọ̀ kálukú ìjọ wájú bóun lẹ́sẹ̀ manage patient tẹ́ẹ̀fì rí ma ní tẹ́sẹ̀ pé dọ́gbọ́ pé ó lọ́wọ́ ẹ̀rọ rí o gbàdẹ́gbẹ́ bẹ́ẹ̀ mọ́sálásí lẹ́nu mẹ́kún fún ètò lọ́wọ́ àwọn àjọ gbọ́rọ̀ lẹ́nu ọ̀rẹ́ máa wọ̀ lẹ́nu nípa pé àwọn èèyàn àwọn èdè kan tẹ́lẹ̀ máa ń ṣe ọ̀fíṣàn ọlọ́run padà kí ni ẹ̀rọ ń gbọ́dọ̀ nínú ẹ̀dẹ́ bàjẹ́ tí ilé bàjẹ́ ń ṣẹlẹ̀ báwọn bàjẹ́ tí ìdọ̀gá táwọn táwọn oníkì kan correct wọ́n yẹ kí ni òtún wọ́n yẹ tọ́ka òtún sọ ọ́ bẹ́ẹ̀ pé nǹkan nǹkan fáàlì. àwọn ọmọ pẹ́sẹ̀ fi gbé òrùlé ìgbẹ́kẹ̀ lọ ṣùgbọ́n ní ìwé wọn ni gbogbo lọ́wọ́ àwọn ọmọ fi wọn díẹ̀ díẹ̀ kàbíbà táwọn owó díẹ̀ àti ọ̀gbọ̀n tó àbẹ́rẹ́ pẹ̀lú òkú fẹ́ẹ́ gbìn ìgbà lọ́kùn ti yẹn bá kápẹ́ ni wọ́n wà ẹ̀yẹ kì í ṣe tówó náà bọ̀ fífi tàbí ẹ̀rẹ́ kẹsẹ̀ ẹ̀ gan àwọn kẹsẹ̀ tó wà lọ tí mo wì í tọ́lẹ̀ tó ń jìnà rẹ̀ ní wọ́n fífi wọ́n tà ẹ̀sìn ìlà wọn dàbí ló máa sàn ẹ̀rú wọn sí náà ẹ̀ tó sì ní jama'a tá a bá mọ̀ tuma máàlìkì yóò fi di tá a bá mọ̀ tuma tẹ́lẹ̀ ìwà tó ń kálukú wá ń wù yóò di àmà yàrá nígbà jàmá nǹkan ṣẹlẹ̀ wàlá nǹkan ṣẹlẹ̀ nǹkan wá ní ṣẹlẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ tí ń gbọ́ wáàsì tí wọ́n wá fẹ́ mọ̀ sí pẹ̀pẹ́ tí ń ṣe wáàsì kan lọ́rùn tí ẹ̀wọ̀n tó tọ́ ní ọ̀tí ẹ̀sọ́ tó tọ́wà sí ìfún wa àwọn ọmọ kúrò sọ́ọ̀tún dalẹ̀ ó ti ẹ̀ ti oríṣiríṣi aláwọ̀ àtàrí fáfíìlù ìtàn àwọn ọ̀rọ̀ lọ́kùnrin sọ́kùnrin lọ́dọ̀ bí i ààrẹ hadith mu'awiyar bin haida rọ́dí àwọn ọ̀nà àwọn ma'awiyar bin sassan jẹ́ jáfi musulman àti sọ́dí sọ́dí قلت يا رسول الله عوراتنا ما نأتي منها وما نذر lọ́gbọ́wọ́ ìlẹ̀ èwo la lè sílẹ̀ wo la lè sílẹ̀ ìwúlẹ̀ ní bá wà rí kò sọ̀rọ̀ bí eh, fáwọn àwòrán ìlà mi ìzàwòjá ti tọ́ wọ́n lára kan ìrìn rẹ̀ ẹnì kan ọ̀pọ̀ ní òwúrẹ́ wọn àyàfi ìyàwó rẹ̀ tàbí ẹrú rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n pè wọn ni o ní ẹjọ́ àgbọ̀n ọ̀la nìkan àbí òkú rẹ̀ rà. فقلت يا رسول الله إذا كان القوم بعضهم بعض tó yẹ pé abáṣẹ́bí ìṣẹ̀mìnà náà skúù láti ẹwà àwọn bí mẹ́fà ní kan fi ń pè ní hóstẹ́ẹ̀lì bá ní àwọn mẹ́jọ láti ẹ̀gbẹ́ bẹ̀ àjẹjọ́ pé ọkùn mọ̀ fẹ́ dá lọ fún ìtìkáàbù ni ọkùn mọ̀ fẹ́ dá ó sọ lọ́dún ní ìníṣàpáàkà aláyàwòyánná àhàlù fọláyàwòyánná gbogbo mọ́tọ́lọ̀ ń bá pọ̀ tó lè máa lò dé ìbàbàrà ìhòòhò rẹ fọmọlákejì tẹ́ẹ̀sì kọ́ lára yín bẹ́ẹ̀ ni wọ́n lò bí kọ́ máa jú ẹ̀bí àkókò rẹ̀ bí kọ́ máa sọ̀rọ̀ kó ń tọ́ máa tásì bí ibú kan bí kọ́ fi eyín òun bá pẹ́ nù láàrín ọ̀rẹ́ jẹ́ ìlú lọ sí ìgbàgbà ọ̀rẹ́ wọlé òní tó báyìí ah, ọ̀pọ̀ ìlọ́kùnrin nínú náà ó sì ọlọ́pù sọ̀rọ̀ wípé ìnálẹ̀ àyà wáyé ìmáà kúrì náà máa ègbùmọ̀lẹ́ ìbìyẹ ojú tì àti ìmáàlì ọlọ́run mú àmì ní ìdìbò láti sámà ní ìdáhùn bí i àádùn òun fi àlá tí kan bá ti sọnù lára èèyàn ẹ̀ ní ó lé nílùmọ̀ ó lè kọ́ sí tí ò lè fi ṣe uniform rẹ́sì ṣùgbọ́n wọ́n sọ wípé ẹ̀dẹ̀ tó lójútì ọ̀wá ní mọ́ni kádà ọmọ ìdẹ́bì bó ṣe sọ́ọ̀lá wà náà kọ́dà àtúgbà bá àgbọ́yé tó ọkùnrin ní ọkọ́kọ́ sọ̀rọ̀ rẹ̀ o ká tó wá sọ obìnrin tẹ́ẹ̀lì wá wípé obìnrin látòkè ìbílẹ̀ àwọ̀ èyí tọ́kọ́ mọ̀ sí láàpù àpọ́lọ́ wọn ṣé ọ̀rọ̀ ni àbí ìṣàwọ̀ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ wọ́n bọ̀ra wọn. ìdá kámáyàjù ẹ ń bá fẹ́ lọ bí aláàárẹ̀ wò ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò fi lọ bí aláàárẹ̀ yẹ lékún ní ṣùgbọ́n ni kìí ṣe ní ìlékún ní jìnnà sí Allah subhanahu wa ta'ala. ilé ìjẹ́ اكتبوا فقط nínú àdáwò ziyarọ̀ àǹtẹ̀kúnù ziyarọ̀ fi wọ́kùtì múlá ìní látàkọ́ ziyarọ̀ tù wọ́kùtà gbọ̀hírọ̀ tì صيفا ولا في شهر رمضان nàárọ̀ tó bá jẹ́ àsìkò kàwáì àti gbòsò rẹ̀rẹ̀ wọ́n ní ìpìlẹ̀ ní pé káwọ́ àsìkò tó fẹ́ lọ́gbẹ́ ara rẹ̀ káwọ́ àsìkò tó bá ìlọ ọbẹ̀rún yẹn tá a bá wà lásìkò káwọ́ lọ rèé fi aláàrẹ̀ méjìlá àbọ̀ wọ̀ fọ káwọn ọ̀gá rò jáde lásìkò ẹ̀rọ tó bá jẹ́ rọ̀mọ̀tọ́ náà ká mọ́ fi ojú ọmọ náà lọ́rọ̀ yẹ́bẹ̀ wọn àti lóru tí a bá ti sẹ́ rọ̀mọ̀tọ́ tó sàhábù àzíyáwọ̀ búkú rẹ̀ wà ṣíjẹ ìmọ̀ kéèyàn wọn láàárọ̀ ìdájì tàbí kéèyàn wọn lọ ní alẹ́ tí èyí sàlẹ̀ láàrin ti ṣe tàbí ìlú ṣe bá ṣàrọ̀ ara ẹ̀kọ́ ta pàtà àbẹ́bí sọ́dọ̀ ọ̀rọ̀ àrẹ́sílà onáà bákan náà tàbá lórí ìgbé aláàrin òun أن تكون الزيارة بالبيت ay yawman ba'da yawmin ìlọ ọbẹ̀ ara rẹ̀ wò ká má jẹ ọ̀dẹ́ ojoojúmọ́ tọ́jà rẹ̀ kò dáàbò tí wọn bá lọ lónìí wọn jẹ́ méjì síra tó lọ ọjọ́ mẹ́ta sípa náà ó tó lọ lẹ́yìn tó jẹ́ wípé àjọsìnkò àtàlà rẹ̀ àjọṣepọ̀ àbẹ̀wò ni kìí ṣe àjọṣepọ̀ màdúrótì ọ̀ olùlànsọ̀rọ̀ ẹlòmíì ibi ìbò tábà rẹ̀ pọ̀ sí lẹ́yìn kó nǹkan bẹ́ẹ̀ lọ́jọ́ àwọn bẹ́ẹ̀ lọ́wọ́ òun náà ló wà ní káàdì olùdókì àwọn fún àmì jìkan bẹ̀ gbogbo ayé làwọn bàbá rẹ̀ lè dá pọ̀ ṣùgbọ́n ìmọ̀ ọlọ́nà méjèèjì ara nìkan ọ̀rẹ́ yá lọ wọn wá ní wọ́n dàbí sọ́sọ́ fún un ọ̀rẹ́ tí wọ́n sọ́tì ìbò fún mẹ́fà ọ̀pọ̀ ilé àní àfáwà ọ̀fọ̀ lọ́bí ìyìn àbọ̀ mi wà bá mi lọ́wọ́ ọ̀pọ̀ ilé àní àfáwà kìtì wọ́n sàbò wà wọlé àtàwọn pé àwọn adágbére ní agbábàdọ́ ní àwọn ọwọ́ sọ fún ìyàwó ìtàgbé ṣàlọ́ra rẹ̀ èèyàn dá yóò wà pẹ̀lú ọ̀rẹ́ tí tí ààrẹ òfin jáde ní ìmọ̀tọ́jú rẹ̀ ẹ̀yin tẹ́jẹ́rẹ́ àdínà ìmọ̀lẹ́ lọ́ọ̀pẹ̀ àbẹ̀wò jẹ wá àbíkẹ̀kẹ̀ tí ó dẹ̀ tìmínú kù sáàsùnmá ti sùn abẹ́ ẹ̀ lẹ́ẹ̀dì fún ọ̀rẹ́ wọn lára tí ọ̀dà wọ́n wá wà pẹ̀lú wọn lẹ́yìn ọ̀fẹ́ lọ kí òun ọ̀fẹ́ fúlẹ̀ sí òun dìde ó sì lè pàtàkì títí títí títí tọ́lọ̀ mọ̀ ká lọ́yà ẹ̀kọ́ náà kéèyàn ò rí àwọn tí wọ́n díẹ̀ tí ń bá ní sọ̀rọ̀ lọ́rùn ọ̀rọ̀ nígbà tí bẹ́ẹ̀ wá sọ́rọ̀ tí ẹ náà àríwó fẹ́ ní ìgbéta ìsọ̀rọ̀ ọlọ́dún ọjà yìí jẹ́ àmì déjì ọwọ́ àná ọ̀rọ̀ láti ta hábá ìdáyé. ọ̀tá fáwọn ọkọ̀ rẹ̀ jí wọn jọ tó sórí dáadáa wà bí wọ́n sábà bí wà sáàbì wà jẹ́ wọ́n ìyẹn bákan náà أن يوسع العائد للمريض في العمل تابوا على رلو ọ̀rọ̀ tó dáa la máa ń sọ ọ́kùn ọ̀rọ̀ tí ó fi wípé òun sì tún léwu òun sì tún òun tún lérò àbí àpadà wọn tàbájú kùtù kìí sí àwọn ìkáyà búkú àwọn ẹgbẹ́ wa burúkú tẹ pé béèyàn sáré kan béèyàn pọ̀ yóò bẹ̀rẹ̀ rẹ̀ yóò ní ìtàn lọ́pàá rẹ̀ kọ̀ sọ́fẹ́ ìyá kan lára rẹ̀. Ah, lẹ́yìn náà ti rẹ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta yìí ah. àbúbàlì kìí sí ní ìdákòwò sí àjọ kíṣà ìlànà ìlú 借这两人民争论。一管骨灰，不但很新鲜，原来就说了就就，这样子来，我们啊，我们这样子来，我们还是跟我们真国不来白银啊，人都不能，我从。 mi ò sọ yín pé wọ́n sì ti rọrùn sí ti sí àhàfẹ́. ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ rẹ̀ ẹnìkan nínú àwọn olówó pàdé ọwọ́ ń sọ fún mi ìyàtọ̀ àyọ̀ sọ̀rọ̀ bàbá wa dáhùn ní olóòrè ah, ìgbà pé ọlọ́ọ̀ni máa ń báyìí nígbà táwọn wà kékeré gbọ́dọ̀ làgbàdé ìtumọ̀ náà ara bàbá àwọn tó kọjá wọn ṣùgbọ́n àwọn èèyàn bàbá àwọn onífẹ̀ bàbá àwọn sáàjọ ó wọ́n ní bàbá àwọn ìsàrí ààrẹ ìbọ́ ọwọ́ àdìjọ kan gbogbo àwọn tí ẹ jẹ́ àgbo bàbá àwọn àtẹ̀gbọ́n bàbá àwọn yẹn wá gbà pé ẹ wo ẹgbẹ́ kan lọ nígbà kan àwọn ẹni tí ra jígà dáná ní kí àwọn ẹgbẹ́ gbogbo sì gbé ọmọ ìgbà tí ẹ̀dùn ń bí náà ṣé ààrẹ àti ilé àwọn méjìlá lè kọ ṣé yóò dé padà ní olóòtú sáti ẹ̀dí ayé ìròyìn wọ́n gbẹ́sà ní olùkọ́ ọ̀pẹ́ ẹ̀dẹ̀ká tó dénú wọn ló tó bá sọ dé ìlú ọmọpa àmì jẹ gbogbo ilẹ̀ kéré tí ìmọ̀ ṣiṣẹ́ aṣọ tí wọ́n èsì ẹ̀dùn yóò jẹ́ mú ọlọ́pàá sáwọn olùkọ́ náà ìnira òsìkan ọlọ́jọ́ tí ẹ tó gbàsọ́ gbàsọ́ wá láti ìjọ kejì ẹ ní ara bá yàtọ̀ díẹ̀ díẹ̀ ó ń yíra ó lé mọ̀ tó ń wá wípé ara àyà àwọn ya gbogbo àwọn tí ó ń bẹ́ ń di ọ̀rọ̀ ọjọ́ náà lọ tí ó ń bẹ́ ń bá ọ̀rọ̀ bàbá àwọn kò sí kẹ̀kẹ́ tí ò kú sáájú la ẹni ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́wọ́ ìtàn ní dìbò ẹ̀gbọ́n ọ̀rọ̀ ìmọ̀ sílẹ̀ ìwọ ọ̀rọ̀ bá wọn tíyàn bá ti gbọ́ ìwé ìyẹn náà sọ lẹ́jà láàrẹ̀ ìkànnì àyù alẹ́sọ̀ sàlám làbọ̀ sọ lẹ́jà láàrẹ̀ ká máa wá kàkún tí ń saláàrẹ̀ láì wọ́n bẹ́ẹ̀ máa rẹ̀ ìdúró wípé sẹ́yìn nílẹ̀ dára sí bìsí tí wọ́n mú lọ sẹ́yìn nílẹ̀ dára bìsí. Atọ̀ ògùn náà ni fúlẹ̀mù tó bá fẹ́ jáde bá fúlẹ̀ gbé tí tó bá ti gbé ẹ̀mí ó tọ̀ ọ̀pọ̀ náà ló ṣe bọ́ra àgbà yìí à ń kọ́ ọkọ̀ rẹ̀ ṣe ilé tó àyíwọ́sí àlàáyé ìmọ̀rí ìlàmẹ̀ èyí ó máa èyí ó máa jẹ́ kí ọmọ gbàgbé ìdòdì sí wa kò sí sí ètò dára bákan náà àyíyẹ́dì ìwà àlàáyé àlàáyé ìlmọ̀rí marie ẹ̀ta rẹ̀ ọ̀yá ara ìdíta abẹ́ ìwà rẹ̀ kárí wí àti àdúrà rẹ̀ ìṣesí ó sí ọlọ́run sọ́run ọgbọ́n rẹ̀ ọ̀sán náà kásì àdúrà rẹ̀ anábì sọ̀rọ̀ lọ́wọ́ àrùn sílá tó bá lọ́wọ́ ìnira rẹ̀ ìmọ̀ ń sàdúrà rẹ̀ Dùwà ìgbà àbọ̀bẹ̀ wà ní ìsìn wà á yẹ kó ló dà ìdáwọ́ àṣìhì tá a bá fẹ́ tá a bá lọ tẹ́lá rẹ̀ wò ọ̀gẹ́gẹ́ bí orí rẹ̀ ní kàtìjókòó wà á yẹ kó ló dà ìdáwọ́ kásì má jìnà sí ká má jọ ọmọ níṣòro pé á wọ́n ti ń sin ní màwọn arọ ìyẹn bí kú àwọn ọmọ ọgbọ́n ni ó ti bàbá mi rè wò sí kíkẹ́ ìjọ ìwọ ọ̀sán lọ nípa ẹ bá àbí ẹ bá rẹ̀ àbí sɛ kati bɛka sɛ yɛsɛ na wie na yɛgyina ɛbɛ bɛtɛ nyini osuma ma ɔsɛm ɔda kii sika so ɛbɛ obi bɛ ɔbisi bi yɛ na aha ɛdi ɛdi ɛdi ɛdi ɛdi wa ɛdi bi bi ni ɔtɔ sɔ si bi ɛdi bi ɔwɔ ni ma ɛdi ɛdi ɛdi ɛdi ɛsi bi ebi ɛwura ɛdi ɛdi ɛdi tí a bá wo gbogbo èyí tí ẹ̀sìn sọ fún wa ìdí àṣepẹ̀tùmẹ̀ ni pé tí ó sì wá ní ó sì wá àrùn kankan ò sì ti ràn gbogbo ẹni tí wọ́n ní ó sì ní mú ni. àrùn ó ní ìpé nǹkan kan lè máa tàṣọ́rọ́ fàdé sí i lè wọ́n yẹ ìrọ́ dá ti ṣé nǹkan lè máa ṣe rẹ̀ fún rẹ̀ láì sí èrò gbọ́n náà bá báwọn ah, bá máa ràn kọ yóò pọ̀ ní ká máa mọ̀ àti àtọ́jú pa àwọn ẹlẹ́gbọ̀n láàrín ẹ̀dínní kan kó nu àparò yọ ẹ̀ kó nu kí lọ́kọ́ náà ń bí eléyìí ẹ̀ yóò tẹ̀mí pé kí ní ẹ̀fín ta yóò sẹ́ni kan wọ́n yẹn ta gbà náà mo ti ní ẹni tó ní hiv tí mo mọ̀ gbogbo àwọn ará tuntun àwọn sì lẹ́kẹ̀ẹ́ yẹ́ kó ìfẹ̀mí olùgbà fún àwọn ọmọ ẹgbẹ́ bí aláàrẹ̀ ní gbogbo because ọmọ ẹni tí ó gbára rẹ̀ wà ní iyì tàbí àpẹẹrẹ ẹni tó tọ̀ oní ẹ̀fíṣẹ́ nípa gba àbúrò rẹ̀ lọ́kọ̀ọ́kọ́ lọ́gbà nígbà tí èjò lè gbọ́dọ̀ lọ sí tó bí ìgbà kan fọ́ sí ẹ̀ ó sáàgbé ó bẹ̀rẹ̀ ayé rẹ̀ lọ́gbọ̀n ọmọ láàmù jẹba ilé gbé ilé jẹ ọkọ̀ ọkọ̀ ẹ̀kọ́ ìgbà tó lọ àwọn nọ́ọ̀sì lọ́kà ló ẹlòmí ò ti ẹ̀ kíra wọn tó wọ̀ fúnra wọn lọ́wọ́ ọ̀sẹ̀ tó jẹ́ kó ó ṣàwọ́ sùn ní tó ti bẹ́ẹ̀ nígbà tó ti sè jẹ̀mọ́n sí ẹ̀gbọ́n tó sọ máa ní ẹni tí ẹni atánú rẹ̀ ta láti yọ sẹ́ta yìí ó ní wa àdáàkún èkú lè ní sàkàtì ṣé bí inú tí ẹ̀ lè orílẹ̀-èdè bẹ́ẹ̀ bí ọ̀dọ́ ọ̀nà nítorí pé ní àbínú pé kẹ́ ìgbàdúrà wa àwọn ìta àṣẹ ti ń fún àìkọ́ àwọn ìta àyẹ̀rọ lókè ti ń fún àìkọ́ ọdún sọ̀tún ẹ̀ tí ẹ̀gbọ́n náà bá rí ìbò ṣe rí ìlú tọ́jọ́ pé ó kọ tí kẹ̀ náà ní jẹ́ ọ̀sẹ̀ jọ́sẹ̀ fún wa jẹ̀mọ́ tí wọ́n bá ní àrùn náà láyé kò sí tàbí wọ́n pẹ̀ dúró tó tó owó tàbí obìnrin kan rókè òun ọlọ́rajà ìdílé agbèrè owó kan abẹ tó kú báyìí ó sì ka owó owó àti àríwó owó fẹ́rẹ̀ àti owó látòkè ìwò ó dé padà lọ́lẹ̀ ó tọjà àwọn ẹ̀ka wà rájà lẹ́lẹ̀ nígbà tí ó di ẹ̀mí ìṣáì kọ́lù náà tún sùn ní àwọn ẹ̀ka wà rájà ó di ẹ̀tún sọ̀rọ̀ kọ́ba ẹ̀bá tó tọ̀ wọ́n ẹ̀ta kòtò kìkìrì àwọn ojú ìrìnàjà àwọn tíráàbù nìkẹ́lẹ̀ ó sì tàyẹ̀ wọ́n ní ọdún kọ̀ọ̀bá rẹ̀ ọba mi lẹ́wọ̀n wọ́n ti dìbò owó ilé ìkàwó jẹ́ fún mi owó tó lọ lọ́lágbé láàárọ̀ wọ́n lò sí ìbánu wa òkè o kápẹ́ ló wà sí àdàbí ẹni yóò tóbi lẹ́gbẹ̀ẹ́ yẹn jẹ́mọ́ ẹ wá àwọn ọmọ owó ti káàkiri nígbà pé kékeré ìgbàlá ọmọ gbọ́mọ jẹ́ ń pariwo pé ọmọbìnrin ọlọ́run fẹ́ ràn wá ọwọ́ àṣìṣe nídìí sí ìyá ọ̀nà ọlọ́run wà láàyè subhanahu wa ta'ala ààrẹ ẹ̀yìn tọ́lọ ní ó sì ní ó sì torí kó ń kálukú wa wọ́n ti dé gbogbo òsèlú wa èyí táyì rẹ̀ rìn bẹ́ẹ̀ àbí ìṣòro kò sẹ́jú lè jí ìyẹ̀sẹ̀ ní èyí táyì sunkún bẹ́ẹ̀ àbí ìrẹ́rìn èyí táyì sàárẹ̀ bẹ́ẹ̀ wà lẹ́yà lè fi ìlera lò èyí táàbì ìlera ló bẹ̀ wàlẹ́ àlùfà rẹ̀ lò kí wá ní jẹ́ wípé ààrẹ yìí rán tí ó wà jẹ́ pé ààrẹ ní rárá rẹ̀ fúnra rẹ̀ láà láà ọlọ́run dàgbò nǹkan tó lọ́ọ́ bí àfúrà rẹ̀ pẹ̀lú àwọn olùfà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ fún náyìí sí ìbànú ìlànà kátàkùn náyìí sí ìbànú láíláí nǹkan kan ò lè bá wà nítorí ọba wa. fẹ́yìn kásùmára rẹ̀ ẹ má jẹ́ oníṣòro wípé òun ti ara iná kájọ́kọ́ tó sí orí rẹ̀ wọ́n wá ní àṣàdúrà fọ́lá rẹ̀ àdúrà àwọn àdúrà tó sáà máa ṣe náà ní kásìkò اللهم رب الناس أدم الناس واشف أنت الشافع لا شفاء إلا شفاءك وسع ربك لا مسكن إن شاء الله àwọn àdúrà yìí ìmọ̀ bẹ̀rẹ̀ ìmọ̀ ìbẹ̀rẹ̀ tó ní àdúrà tó wá dàrẹ́ tì látọ̀ lọ́wọ́ sùn kárọ̀ ọ̀tá rẹ̀. ẹ̀kọ́ yìí àwọn sọ̀hábà kọ́ pẹ̀lú ìsàsílá kí lè rí wa جاء في الصحيح من حديث في الصحيح مسلم من حديث ربي عباس رضي الله تعالى عنه وارضاه abúlé àbáàsì ní anábì sallallahu alaihi wasallam ó di nílé jọ ọwọ́ àwẹ̀rẹ̀ ìgbẹ́ lábáwá kan lábáwá òkú sára ìgbẹ́ yàrá fọ́ọ̀mù sí wájú lọ rẹ̀ oṣù ọlọ́run níbi ara sí ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ọwọ́ ní وكان الرسول صلى الله عليه وسلم إذا عاد مريضا يدعو له فيقول لا بأس طهور ثم تلبس لو كان الإمام يوضع الله في لا بأس طهور أو ولي jumla tó wà ṣùgbọ́n máa bẹ̀rẹ̀ máa nà jù àrùn ọlọ́wọ́ wò dáadáa yóò dára lóyá yóò tún fi fọ ẹsẹ̀ rẹ mọ́ yóò tún fọ ẹsẹ̀ rẹ mọ́ yóò tún fi bí ọ̀gá nítorí sáà sáà sáà láì fẹ́ náà abẹ́rẹ́ pàṣẹ náà ọwọ́ àwọn ojú àná bíi pé kúrìtà tó wúrú ó yára lọ́yà kádà tọrọ lọ́yà bàdìyà tó máa. تفور شك من الراوي أو تفور على شيء كبير تزيل القبور النبي tara mi ara wo lọ́yà akọ ọba lélẹ̀ yìí tí ń bu arúgbó ara mi mẹ́lẹ̀ kò sí síbi tí wọ́n mi lọ dúró sàárè lọ́wọ́ ó ní ibẹ̀ ní ibẹ̀ ní ìwé mi lọ́nà sàárè ni ó ṣe wọ́n wọ́n ní wá dá ọ̀nà àbùkídà káàkiri tó wọ́n sọ lọ́nà ó ti ní tí ìwà lóṣù náà ni òun ó fi báyìí ní ṣùgbọ́n àwọn sàdúrà fún ọ pé wọ́n lè kọ́ fọ́nà àbí àwọn bákan náà aláàárẹ̀ ta wá ń kí wà á là ní ìlànà àì áwùlẹ̀ wà àjùlù sí ìlànà rí àì mọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àfẹ́ ìdábọ̀ tá a bá ti lọ kí aláàárẹ̀ ṣé ẹ máa ń dàpọ̀ sẹ́sà lọ wa gbogbo tí ó sì bá ti wọ̀ kò lè bí ọ̀nà ó ti mọ̀ pé tí ìtì fẹ́ lè lè mú tán que ó sáré kókò náà nígbà wọ́n ti dúdú nígbà nígbà kòkó náà ẹgbẹ́gbẹ́ ẹtú ẹtú tíra ìmú kó lè pé irú kẹfà ìgbà àgbé ẹ̀kọ́ rẹ̀ kó lè kó fẹ́ lọ ẹ sáà tiẹ̀ ṣé ìdí ewu ni ká ẹ ẹ wọ́n bá ní ilé ìjà bá kí bọ̀ ẹ̀kọ́ kó lè wọ́n kò pé ó sì lé. àìmọ́ pẹ́pẹ́ àpẹ́ ẹ̀dá bọ̀ kábàlọ̀ kí ààrẹ hátà lùzìrìjà wù áò nàṣù aláàrẹ̀hẹ táàfì máa fara ní aláàrẹ̀ tó yóò sọ fún tàbí àwọn ẹbí rẹ̀ gan jùmọ́ sí tọ́wọ́ wá jẹ́ pé ẹ̀sìn lánà ọ̀sẹ̀ ọ̀dà kéèyàn tó bẹ̀sẹ̀ bọ̀ ọ wá fi ẹsẹ̀ ẹ̀ fa mílíkì tí ó sẹ́ gbà láàrẹ̀ ó sì sọ̀tọ̀ sínú lẹ́nu máa ti gánà láàrẹ̀ máa jí lóru kúrú rẹ́sì aláàrẹ àwọn amẹ́ntí lọ rí bẹ́ẹ̀ wò amẹ́ntí lọ rí ṣe àríjẹ ńlá àìmọ́ pẹ̀lú àpẹ ìdàgbọ́ bákan náà alẹ́wà láyé ọ̀fọ̀wọ́nà àṣùwádàwò nígbà sàrí hátà ìgbóhùn jẹ àìmọ́ gbóhùn òkè ìmùjádẹ́là àwọn ìtìlá lórí pé à ń di ẹ̀rú ìkankan ara rẹ̀ ló ní gbẹ̀kẹ̀ ẹ wá dọ́ àwọn tẹ́sí rẹ̀ ara rẹ̀ gbẹ̀kẹ̀ ẹ dá ọ̀fọ̀ fọ́nmì election lẹ̀ ìpínlẹ̀ oṣù ọ̀pá wájúkú náà wájúkú ìyàwó buhari ó fi á di pé ìbáni kẹ́dùn pé lábájọ́ ò lè táwọn ìbá sí táwọn ìbá sí ọmọ sí tẹ̀lé kú tí ẹ wá sí ara wọn tó ga ìgbà wọn yóò sì sẹ́ra olúwa láàrin ní ìta tó fẹ́ẹ́ rẹ́lò nǹkan bí a ti ń sẹ́ra olúwa kọ́dà nínú ṣẹ̀ríà àwọn àfáà ní ara ẹ̀kọ́ ni kí aláàárẹ̀ ọ sọ lábòlí bẹ́ẹ̀ wípé ìzákùnrin ẹ̀ máa lọ. wọ́n yí àdàlà wọn ẹ lẹ́kọ̀ọ́ bí ẹ ṣe wá lọ kíyà ẹ̀kọ́ yọ lọ. aláàrẹwà rẹ̀ gbogbo wa ṣe ń ṣàdúrà fún ohun gangan ní pọ́blẹ́mù kékeré kan tí ṣètò ọba ti dán wọn yọ ọkọ̀ pọ́blẹ́mù pọ́blẹ́mù ni pé kọ́ máa wo rẹ̀ kúrò lọ́mọ bí ṣe ń ṣeun kọ́ máa wá fi bí ṣe ń ṣeun kó fi máa sọ pé ara àwọn òní yá àti kẹ́kọ̀ọ́ ìbílẹ̀ bákan náà kálàrí ọmọ sì dojú ààrẹ wù máa wá tá a fẹ́ wá tẹ̀wọ́ kọ́ mọ́ dojú ẹ̀rù máa lọ kí ni ìdojú ẹ̀rù ò ní kí èèyàn máa wá gbóhùn ó sì bọ́ ìyá ọlọ́run kó fi wá tẹ́lifà rẹ̀ kúrò bẹ́ẹ̀ ní ara kí ni ẹ̀rù ọ̀rọ̀ جاء من حديث انس بن مالك رضي الله تعالى عنه والحديث مخرج في الصحيح عند المسلم وفي السنن e ìdáhùn tó bí ní ọ̀fẹ́ súnà dẹ́kun ìnájà alùpùpù máa ń kiri fi àtẹ̀jáde ní ìjọ ààrẹ sàbá mọ́tò ìtìlẹ̀ ó ń sọ̀rọ̀ ìwọ pẹ̀lú náà tó àwọn sọ̀rọ̀ ìkọlọ̀ yìí lọ. nígbà tá a lè bí wàá áá ènìyàn tuntun tó ń wíwá tẹ́lẹ̀ ọ̀dọ̀ kan bàtà tí ẹ bá ní ọkọ̀ ìdílé dáadáa wá kí wọ́n ju afẹ́fẹ́ tí ń bẹ́nu bọ́ọ̀lù bọ́ọ̀lù lẹ́nu ọ̀tún tẹ́lẹ̀ ó ti á sókè owó ní fọ́ kàkà wọn. kọ́dà ọ̀rọ̀ wíwá ní bí ààrẹ ó ní fàṣọ ọ̀rọ̀ bí bí ààrẹ fáwọn ó ti á dàbí òun ẹyẹ tó kú omi òun lẹ̀ sí ìyẹn tẹ̀ lọ́pọ̀ lára ẹ̀ tẹ́lẹ̀ ó tún wá kú omi sí ẹ̀mọ̀ kò yóò ti ká sí ó ó sì ní wọ́n wò pé a ah, pípọ̀ sí mọ́ lágbájáre àbí wàá súnmọ́ èmi àti ìsìlè pọ̀sẹ̀ tó lè sọ wẹ́ẹ̀mọ̀ báwọn yóò tọmọ ti ẹgbẹ́ rẹ̀ ó sọ̀rọ̀ ní làkàtàkà tẹ́bi òjì ní àwọn tẹ̀sí àdúgbò ìyá sí ìsìnkú ọ̀nàdúrà àtúntò ìsìn àbúrò ẹ̀kẹ́tọ̀ ọ̀gbẹ́ lọ́wọ́ ẹ̀ kòtò náà bí o kúntù àkúrò àlọ́ọ̀kọ̀ máa kúntà wọ́n àbíbà ní ibi yìí fi àárọ̀ káàdìrò yìí fi dúnyà àwọn ìwọ ní tí wọ́n sọ wọ́n sọ fún àwọn ìwé sórí tó fi ẹ̀jọ́ bẹ́yìn àlejò àtàkì ìfẹ́ sọ́run kò yà tí ọ̀bàjọ́ láyé àwọn pápọ̀ fún láyé. kí n sá ìbàjẹ́ àdọ́dọ̀ rẹ̀ jẹ̀nẹ́tì kí n bọ̀rọ̀ àjẹ́jẹ́ sọ ètì ọ̀rẹ́ mi ah! náà torí bí wọ́n ti gbé òun sùn káàlọ̀ mọ́ láti di ikú àwọn láti ẹsẹ̀ kí òun ṣàkóso ẹ̀rọ wọn. níbo ni táyà ní ẹ̀rọ gbọ́dọ̀ ilé yìí ó lọ́wọ́ bẹ̀rẹ̀ ṣe pé pé tí ọba ti tó bá ti fìyà jẹ ilé nínú òkèlè kò ah! sì máa sọ wípé اللهم آتنا في الدنيا حسنة ولو جاي ورا وفي الآخرة حسنة أن كمان الجدور جاءنا وسنا يجب أن يدرك جاءت وما الجنة لا يدرك تقف ولا كتور تقف الجامعة ومن سبحان الله ومن سبحان الله وقنا عذاب النار ما تجاسى القانون فدعا الله له فشفع الذي ما تعبدون الله ọmọ bí ènìyàn ṣe ń bí ọdún ọmọ pé ìfẹ́ rẹ ọkọjá arúgbó òun lónìí ọdún wọn bá fi kí ìgbàmú náà wo òdìrí bẹ̀rẹ̀ náà wo òdìsọ tí ọmọ sọ fún wọn ara rẹ̀ sí ìta ẹ̀kọ́. bákan náà nínú àjábì àzìyárọ̀ lára ẹ̀kọ́ yẹn láti parí ẹ̀ tí ń bẹ́ẹ̀ bí ìdí aláàrẹ̀ wò òun náà ni. kí aláàárẹ̀ gan fún rẹ̀ ọmọ fúra mà tí ọ̀rẹ́ mi wá dèwò ló kí ní sè é òní ó wà bí dáadáa ní àtàṣokò jọ̀mọ́ra kásìmọ̀ bá jọ̀mọ́ra yàrá wáyé téèyàn kò sí bẹ́ẹ̀ yóò sì wà yóò sábà mọ̀ tí ọmọ nǹkan rẹ̀ yóò rẹ̀ bí dáadé kò lè máa dá ṣiṣẹ́ bí dá ṣiṣẹ́ kò lè máa dá gbé bí dáadé tí dá ṣiṣẹ́ kò lè máa dá kí bọ́ọ̀lù dákì òkú lè máa dákì jímọ̀ yóò sọ pé kẹ̀sí ọwọ́ kọ̀sákùnrin àyà kẹ̀kẹ́ ọmọ bí adájọ́ bá ti ní àlàyé ọlọ́run jí ágáda àpàdé rẹ̀ kọ́yísù nínú sáàdì lórí láyà sáàdì lórí láyà ọmọ rẹ̀ ní kọ́yísù rọ́bì àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ àtọ́wà fún masa fahimta amma kun so waya مرض قيس ابن سعد ابن عبادة مرة أيضا كان عليه جملة بفوق بجد من عليه وامر وأن يجب وامر ó wù mí sí báyìí náà ni ìwà mi ṣe ń lò ní ìmọ̀lẹ́ ìgbà wá bẹ̀rù wọn ń bọ̀ pẹ́ onímọ̀ra wọn. ọ̀rẹ́ yẹn ká ọba kéka ìyá ẹ lóye àwọn ẹgbẹ́ sẹ́sọ̀ ọ̀pọ̀lẹ́ mi ó ní ọ̀nà gbogbo àwọn ọ̀rẹ́ náà ọ̀pọ̀lẹ́ mi. لهم قل إن الناس كانوا يستحيون مما لك عليه من الدين ọkọ̀ tí wà bí o tó ń lórí ẹni tó sí ọ̀nà wọn ni ìgbé ìbáraẹni rẹ gbogbo ara ìgbà jọ wí sí gbogbo náà sì ń bá ìgbà bá ìgbà sára sí ìgbà bá ìgbà bá ìgbà ó ká lè tẹ́lẹ̀ bá ti rí ní ọ̀pá tí ò lọ bá sá ní ẹ̀ ẹ̀kọ́ ìṣòro níta ìṣòro kí ìgbésí lójú sí àárín ìyá ní ìṣòro kí ló dé bá tó kúrò àti wọn gbèsè náà yẹn jọ ló fi ṣe lẹ́yìn ní sára tó wá kí wọn lọ́nà àwọn ládàá kí lẹ́nu ní ìdílé àlẹ́ yìí wọ́n sì máa ń ṣe máa ń gbé àrẹ́ ìkúlẹ̀ ara rẹ̀ kọ́ ìṣù à àkùsà lọ́wọ́ máa lá máa yẹ kó wọn lè zìyà ọ irú ọwọ́ máa ní tí ìyàwó èèyàn tó ju ọmọ wá tiẹ̀ láti wá bẹ̀ wò nígbà tá a bá wọ́n ti padà tó wà wọ́n ti dé máa ń kí ara lè kọ́ ìsìn àdé ìyá ni ọwọ́ wà kẹ̀kẹ́ tó ti dé gbogbo ẹni tí wọ́n sì bá lọ́wọ́ tó ti wọ́n ẹ̀dá báyìí tó bá gbàgbó. ọ̀rẹ́sù ọmọ sáàmù ọ̀gbádà ogun ẹni bàyá lọ́wọ́ rẹ̀ ẹ̀yìn dá ọ́ múra ọ̀rẹ́sù lọ́rọ́ mi sì ní kọ́lọ̀ òkúlẹ̀ bọ́lọ́ múra ó ní gbogbo ìwọ̀n ti gbé lọ́wọ́ ìyá yẹn onílẹ̀sà kìí ká ọ̀rọ̀ sọ̀rọ̀dà ọ̀rọ̀ sọ̀rọ̀dà wọ́n ní pàkásà wọn ni wọn. atabata ìlú kọ́bílà ìlú síyà ní kẹ́kọ̀ọ́ ti wà láàrẹ̀. nígbà tí ìdọ̀lẹ̀ gbọ́nà gbogbo ẹlẹ́bí ẹ̀rọ náà rẹ̀ káwọn yẹn ti fi kọ́ bíbí táwọn èèyàn pọ̀ nìjẹ́ gbogbo wọn tí wọ́n fẹ́ẹ̀ dálẹ́ kù gbogbo ilé wa kú. Thank you wọ́n wọ́n fọ́lẹ́ kò wọ́n gbọ́ gbogbo ẹ̀ dẹ̀rọ pátá pàpá pàláwo. àwọn àǹfààní ara ẹ̀kọ́ ti ń bẹ bí kí ìwọ yẹ rẹ̀ fún àti ọwọ́ àbẹ̀wò àti fúnra rẹ̀ òun ni ọ̀rọ̀ kọ́ńsù kọ́ńsù ò sì ní bẹ́ẹ̀ gbàmù bí bàbá rẹ̀ sáàbù náà ṣe rí rọ́bì àwọn ọ̀gá ó ní máa ń bà lẹ́yìn ìdí ìkó pọ̀jù lórí àwọn tí wọ́n wá jókòó kàkíó lọ́gbà ìgbàlì tí wò lówó tí ó lọ tí wò lówó tí bàbá rẹ̀ sábùkù bá dàgbà fún eighty eighty náà wà fún ẹ̀rọ lójoojúmọ́ tí ó lọ fún ayé ìyá rẹ̀ lò oúnjẹ tó fún ẹ̀jẹ̀ rẹ̀ lò ya dúkìá dúkìá níbi tí mo ti rí táwọn èèyàn ti ń ṣòfò jù bí bàbá mi lọ tó lè ní báyìí tì èyí tí ó sọ̀rọ̀ kí ẹsẹ̀ pé tí ó sọ̀rọ̀ di ọ̀gá ara wọn èyí tí ó sọ̀rọ̀ di kékeré lọ́wọ́ Yorùbá máa fi yọ bí máa fi owó sí ilé àkókò tí ó sọ̀rọ̀ di kékeré tó yẹ kó wá oṣù bìtì sábùjá lọ́mọ máa gbẹ́ bọ́ọ̀lù jára wọn. kò sí ẹ̀tọ́ tó kà bù ẹ̀kọ́ náà nígbà. wọ́n ti bẹ̀rẹ̀ wà láti ẹ̀rọ ẹ̀rọ ẹ̀kọ́ kékeré àbájọ náà sọ pé thirty million wọ́n ní bọ́ọ̀lù ìdá abẹ́rẹ́ àyè sí láti orí six hundred fifty million ìlànà ti dá padà sí three hundred fifty tí ìnáwó ti rí dá gbogbo ìtọ́jú àwọn sì ti gbọ́ ọlọ́run náà bá tàlẹ́ fún ẹ̀dùn fún ìṣòro bá tàlẹ́ fún ẹ̀dùn bàbá rẹ̀ náà àti ọ̀rẹ́ mi rẹ̀ tí ẹ̀ ti lọ sí ẹ̀dùn tó ti lọ bá tọ́nà bàtí ìgbẹ̀mí tọ́lẹ̀ lọ ṣáàlọ́ rẹ̀ ibi tí a ti máa bá náà ní ẹ̀dùn tó kú náà wà dáàbò tó kú díẹ̀ lẹ́ka sọ a wà sẹ́dẹ̀bí ẹ̀sẹ̀ tí ń bẹ mẹ́fà lórí ibi aláàrẹ̀ wò sí tí ó bá wá jẹ́ pé lọ bá láàrẹ̀ náà wò sálàárẹ̀ náà ni tí o pè ní ládàá wà láì ó ní ládàá àjẹwúgbé kìí sí ìyẹn ní sàlẹ̀ ní ọ̀rẹ́ wá ẹ̀mí tó sì wà láwùjọ àwọn ọ̀rẹ́ torí pé ẹjẹ́ wọn náà wọ́n lè lára irú lára wọn náà wọ́n lè ṣé láyé mi náà láyé àlá méjèèjì bí ètò láyé àlá gbogbo ẹ̀ láti rí bí àbàdé ìlú àṣẹlá àti sọ̀rọ̀ ìlú wà lórí ọ̀tá sọ̀rọ̀ wà fún ọ̀gbìn ọ̀sán àwọn ìbánidọ́ ọlọ́dà kò fi lásìkò gẹ́wò yóò lò láyé àlá ìjà àbàdé الحمد لله